Alhamdulillahi Rabbil Alamin a dúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó ṣe nírọ̀rùn fún àwọn olùmọ̀wọ́ a ń sọ wípé jazakumullahu khair fún àwọn sheikh wa náà àwọn question wa so òun náà ni a fẹ́ máa kàbáyì ẹni alákọ̀ọ́kọ́ wọ́n ní ṣé mùsùlùmí ọkùnrin ṣé ó lè fẹ́ obìnrin tó dàgbà jù lọ alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa kí mùsùlùmí ọkùnrin kó fẹ́ obìnrin tí ó jù lọ kò sí nǹkan tí ó burú ń bẹ̀ tí wọ́n bá ti nífẹ̀ẹ́ ara wọn anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ khadija khadija ó ju anábíwa muhammad lọ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìfẹ́ ó wà ń bẹ̀ so tífẹ́ bá ti wà ń kò sí nǹkan tí ó burú ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ ṣe ó gbọ́dọ̀ wo eléyìí náà dáadáa so kó máa di pé nǹkan tí ó ṣe tí ó lọ dalé wọn rú bí ó lè gbé délé káwọn òbí ẹ̀yà arímọ̀ lọ́wọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbọ́dọ̀ ronú sí dáadáa ṣùgbọ́n ṣé haramu ni kò ń ṣe haramu Allahu a'lam. bisakunlaw kan question ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tòun ti pé àṣẹ tí ó ti mọ̀ wípé ọlọ́run ọba ti sọ òun di ẹni ẹ̀kọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó bá ṣe èèyàn lọ́nà ó máa ń sọ wípé inni akhafullah ó máa ń sọ pé òun bẹ̀rù ọlọ́run ọba so kí ni nǹkan tí ẹ lè sọ síwájú nípa eléyìí. náà mo náà ń wá way out ni so that ẹ ní sọ wípé òun lòún ṣí yín lọ́nà ni so náà ní ní akhafullah ṣùgbọ́n yóò nípìn nínú gbogbo ẹni tí ó bá ṣì lọ́nà tó mọ́ ẹ náà ò ní free níbi nǹkan yẹn so ó sọ yẹn láti sọ wípé kí ni fọ́ọ̀sì ẹ̀ o nìkan fún ẹ láàdváìsì ni ìwọ ló ló tẹ̀lé mi so kò jẹ́ bó ṣe jẹ́ ọláwà wọ́n ní tí a bá ṣe tí a bá ṣẹ̀ tí a tọrọ àforíjì kí la lè fi mọ̀ pé àforíjì yẹn ó gbà nígbàtí a rí àrídájú nípa pé àforíjì tí a tọrọ ó gbà náà mi tí a fi mọ̀ náà ni pé ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó pèrè ní ọba tí máa gba tútúbá ẹrú M'basi tí èèyàn bá ti túbá ní ọ̀nà tí ẹ kó fi túbá ó ṣe tútúbá tó jẹ́ àtàwọ̀bàtún bi nkan' Ko ni tí ó bá sí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ń bẹ́ kó kó dẹ̀ ní lẹ́nu pé ò ní padà síbẹ̀ so ẹni tó ṣe pé ó ṣe eléyìí nìyí ọlọ́wọ́n bó gbà tútúbà rẹ̀ ọlọ́wọ́n bó gbà tútúbà rẹ̀ so in ti ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó ti fún wa ní assurance rẹ̀ ni so wallahu alam nam eléyìí náà ó jọmọ́ ìtí àwọn sheik downtown wọ́n ní how do someone okay wọ́n ní pé èèyàn tó ṣẹ̀ nígbà tó ṣẹ̀ ó tọrọ àforíjìn ó tún ṣẹ̀ ó tún tọrọ àforíjìn ẹni ẹ̀ ṣáà ń rí títẹ̀ lọ bẹ́ẹ̀ so wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ wá permanent eh, eh, repentance. naam àkọ́kọ́ ni pé tíyàn bá ṣe ọlọ́run ọba kó tọrọ àforíjì náà ni tó bá ti ní lẹ́mìí tó ń wò ní padà síbi nǹkan yìí mọ́ so the fact pé nǹkan yẹn tún wáyé yóò tún tọrọ àforíjì náà ni yóò tún tọrọ àforíjì náà ni so ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba àtàwábù ni ọba الرحيم anábíwá muhammad sallallahu alaihi wasallam ó dé kama ó ní ẹ̀rù ń gbà mí kò ní yẹ kò nígbò tó ṣe pé yóò ní nǹkankan tó ṣe pé yóò máa ṣe tó ṣe pé nǹkan la yufarikuhu kò ní fílẹ̀ hatta yufarik àdúnìyà tí è jáde láyé so èyàn ó máa bẹ̀bẹ̀ ṣùgbọ́n pàtà bá rántí pé ọlọ́run ọba ọba tàwọ́ àbù ni àwa náà ní yẹ́yàn ṣe kí ni ànímọ́ta ní yé sápadà lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tútù bá wa ta bá ń ṣe ká rìgírẹ́tì kádẹ̀ ní lẹ́mí pàtó ní padà sí ibi nǹkan yìí ká rìgírẹ́tì ká ní lẹ́mí pínpín à ní padà sí nǹkan yẹn so eléyìí náà ni tí a máa ṣe kádẹ̀ jẹ́ ni tí ó mọ báwọn èèyàn gidi rìn ẹni tó ń ṣiṣẹ́ nísìn ó mutí kò fa àwọn ọ̀rẹ́ ọlọ́tí lẹ̀ ó dẹ̀ ló ń ṣe táwọ́bà so táwọ́bà yẹn ó ṣe táwọ́bà nà so ó wọ̀rọ̀ jìnà sáwọn ọ̀rẹ́ ọlẹ́tí yóò jìnà sáwọn ọ̀rẹ́ ọlọ́tí yẹn ni ìgbà yẹn yóò jẹ́ táwọ́bà tún àti táwọ́bà tó nà so so ṣùgbọ́n pé yẹn ń ṣe lọ́hùn ẹ̀yìn ò ní ṣe kí ni kò ní ma wá foríjì náà ni tó wá ti rí pé wọ́n ń bẹ lórí ilẹ̀ ní tí ò sẹ́ni tó ń ṣe lọ́hùn ọba máa ọlọ́wọ́n bó kò wà ló kúrò lórí ilẹ̀ yóò fàwọn tí ó mọ̀ ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ túbá torí pé ọlọ́wọ́n bá ọba tàwáàbù ni orúkọ ọlọ́wọ́n bá yóò mọ̀ ẹ̀ṣẹ̀ ìròyìn rẹ̀ ó ṣẹ a nítorí pé aṣẹ lọ́hùn ní káwárá ní túbá mọ́ wa so kò jẹ́ bó ṣe jẹ́ wọn láwàá wọ́n ní ṣe ṣíríkù ẹbọ òun ni kékeré òun ni kí a fi nǹkan ìṣọ́ra sí ara àti àwúre àti ìtajà náà ká tó nǹkan mára bóyá àpò láfi sí ni ọrùn lásúmọ́ ni asómọ́bàdí ni àbí asómọ́ àfikọ́pá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan ẹ̀yìn ṣírkù ni ṣùgbọ́n tí wọ́n bá gbà pé nǹkan yẹn gangan ló ń sọ́yàn ló ń dé kọjá táà ló dé kí kìíní kan ṣe kìíní yóò lè ṣírkù akbar tó gbéyàn kúrò nínú Islam tí yóò bá gbà ṣírkù asgar ni náà mẹ́lòmí àgbọ́yé sí pé ṣírkù asgar bí i nǹkan tí ó fúyẹ́ ni kò fúyẹ́ o ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní ayọ̀ ọlọ́run bá pé ń yàn láàláyẹ̀ ìfìrò ayùṣùrákà bíi ọlọ́run bò ní ṣàfihàn pé kéèyàn ṣe ṣírkù pẹ̀lú òun wọ́n ní ó kó sínú ṣírkù asgar àti akbar ṣe ha sí pẹ́ni tó bá ṣe ṣírkù asgar yóò ra sínú náà ni wọ́n ní kò túmọ̀ sí ṣùgbọ́n túmọ̀ sí pé yóò jíyà rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n unlike àwọn ẹ̀ṣẹ̀ yòókù ta ní tó bá wu ọlọ́run ọba tó bá ń bẹ rẹ̀ ó lè ṣàforíjì ẹ̀fẹ́ ni ẹ̀mọ́ tuba ṣùgbọ́n ní ìtọ́pọ̀lọpọ̀ àwọn wọ́n ní ẹni yóò jíyà rẹ̀ tó bá ṣe àfi tó bá túbá lókù so ló jẹ́ pé àgbọ̀rọ̀ fojú kéré kankan bẹ́ ni so kí láfẹ́ gbà ń bí tàǹsó má pa ń tàǹsó má jì ẹ̀ ìṣọ́ra képe ọlọ́run bá kó ṣúẹ̀ ẹ̀ ìyọnú àwọn àgbà képe ọlọ́run bá kó fi ìfẹ́ rẹ̀ sí ọkàn àwọn èèyàn gbogbo àwọn kan tó rọrùn yìí ìkànnù àwọn àfáwa tó jẹ́ senior fún wa lékéwù mo ti sọ ìtàn yìí náà ní àmọye ìgbà ó ń sọ fún níjọ́ kan wọ́n ní kọ́lọ̀ǹgó ṣàánú wa ni o àwọn nǹkan míì tí a máa ń ṣe tá a mọ gravity rẹ̀ ipe nígbà tó di pé àgbọ́yé wá dé làwọn á wípé ah, a ṣe pátipàti ní báwọn ṣe kí ni pátipàti náà wọ́n láwọn lọ sí lọ́rin jọ kan ó dẹ̀ ti ní kíní tíra kan tí àwọn ọmọ ń fi sápò yìí so àwọn tí wọ́n wà nú mọ́tò lọrin tí mọ́tò ti ń lọ àwọn afọwọ́kànpò àwọn rí pé tíra yóò sí mbẹ́ wọ́n ní báyà wọn ti bẹ̀rẹ̀ sí ní já nìyẹn ipé a ìrìn àjò yìí ṣe òun ṣòun náà ni ó jẹ́ ìrìn àjò ni ni tí

ìpẹ́gbà ìlàwà mọ̀ gravity táwọn ṣe àdìọ́kàn burúkú ni so ló jẹ́ wípé àwọn nǹkan ẹ̀ ni ó léwu ó dé tíra kò túmọ̀ sí kankan képe ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní fi ṣọ rẹ̀ ṣọ ni so kò jẹ́ bó ṣe jẹ́ wọ́n láwà ìzọ́kùnlọ́ta a ti sọ tẹ́lẹ̀ pé a ní kàlédò òyìnbó ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà ń bí tí wọ́n pé láti lè represent bọ́n ṣe kọ́ so èdè òyìnbó lélẹ́yìn máa wáyé wọ́n ní assalamu alaikum placing coconut or tangiri in a room with the belief is going to cure illness. Is this also a form of shirk? Second question. Observing Salah in a room stored with intoxicants, is the prayer valid? Náà ká fi tàgírì àbí àgbọn ká fi sínú ilé pẹ̀lú èròǹgbà wípé ó máa ń ti àwọn àrùn kan dànù eléyìí tabaníká wo títí àdìọ́kàn yẹn a ní nǹkan tí ó lè jẹ́ ṣírkù asgaru ni ṣùgbọ́n bá ṣe wípé ó wà proven medically wípé òórùn tàgírì yẹn ni ó lè lé àwọn kankan dànù ní tó ṣe wípé ó lè wúlò fún àti bá àwọn àrùn kan jà so tó bá wà proven medically eléyìí kò sí nǹkan tí ó pè ní ṣirkù ṣùgbọ́n tó bá ṣe pé kò sí nǹkan kan tó support yẹ medically ni so eléyìí ṣirkù ni ó máa jẹ́ ṣirkù asgar òun ni kí a mú ní sábàbí èyí táà rẹ̀ rí fún nínú ṣẹ̀ríà pé sábàbí ni àbí tí ó sí ẹ̀rí mẹ́díkálì àbí lọ́nà tó jọba yẹn pé kí ní sábà bí nìkan yìí nísìn ẹni tó rí fọ́ mẹ́díkálì tó bá lo fẹ́ǹsìkì àbí panadol yóò ṣe kí ní ẹ̀fọ́rí àlọ́ so sábà bí lélẹ́yìí so ẹ̀ká lo fẹ́ǹsìkì nísìn kò ń ṣe ṣírúkù àbí tó wá gbà pé fẹ́ǹsìkì ni yóò wo òsàn so eléyìí yóò di ṣírúkù akbar kò ń ṣe asgar tó bá gbà pé fẹ́ǹsìkì ló máa wo òsàn ni yóò di ṣírkù akbar ṣùgbọ́n tó bá mú fẹ́ǹsì gẹ́gẹ́ bí sábàbí bẹ́ẹ̀ ni àwọn onílà káyàyé wọ́n rí fẹ́ǹsì panadol sábàbí ṣe léyìí kò nǹkan tó burú mẹ́ àbí ní sàmẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹmọ ka nǹkan báyìí ni àbí ẹlò nǹkan báyìí sábàbí ni nígbà tó sọ pé ẹni tí ó bá fi lè jẹ dàbídùn ajwa tó jẹ méje láàárọ̀ kùtùkùtù yìí ipe eléyìí yóò máa protect ẹ níbi àsàsí ta ló sọ anabi muhammad sallallahu alaihi wasallam sábàbùn shar'i nìyẹn so sábàbùn kauni ni ti a bá rí evidence fún medically ṣùgbọ́n ní sí kéèyàn mú okùn kó so mọ́ ẹnu ọ̀nà ipe okùn tó ń so mẹ́nu ọ̀nà yìí sì dáàbòbò ni eléyìí àwọn onílà ayé gan pé ah, okùn yìí kí ló ní ṣokùn pẹ̀lú ipe Eh, kìíní kan àbí ìgbálẹ̀ ẹ̀hẹ́ gbogbo rú àwọn nǹkan bẹ́hùn so so a ní láti confirm ṣé ó ní medical implication ìyẹn ìdúró àwọn bí bàrà àbí tàgírì ìdúsùn ilé so ṣé ó ní medical implication ni so tí ò bá ní ipé wà medically recommended ni so ó túmọ̀ sí pé nǹkan yẹn yóò máa bọ́ sí abẹ́ ṣírkù afghan òun náà ni ìtìkáàzù máa lè sa lè sábàbí sábàbà ní so in tí ó ń ṣe sábàbí bí a sábàb ní ṣàrírí àbí sábàb ni ìmú ní sábàbí ṣírkù afghan ni sallallahu alaihi wọ́n ní ṣe lẹ́yìn ìgbà tí anábì ibrahim aleyhisalam kọ́ kaaba tán ni àwọn kèfèrí mẹ́kà tún bọ òrìṣà kí ànábí wa Muhammad sallallahu alaihi wasallam tó dé náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì onípẹni tó ń kírun níbi tí wọ́n kó ọtí sí ibi tán kọ́ ọtí sí kò dá ká kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n tá àbá rígbòmí ta ti lè kírun àfi tàbá kírun bẹ́ẹ̀ kò bá rùn wa tàbá kírun bẹ́ẹ̀ kò bá irun wa náà ànábí Ibrahim alayhi salatu ó kọ́ Káàbọ̀ wọn àti Omar Ismail bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ àwọn èèyàn kan lọ kó ẹbọ wá so ẹni tí ó kọ́kọ́ gbé ẹbọ wọnú gbòòrò Mẹ́kà òun lọkùnrin kan tí wọ́n pè ní o ibn tó kọ́kọ́ gbé ẹbọ wọnú gbòòrò Mẹ́kà láti ìlú Yemen ló ti gbé wá ìkálukú náà wá ń dá ti ẹjọ́ ni tí Kaaba tí ọwọ́ ń anagba láti wá tako gbogbo àwọn nǹkan ẹ̀yẹ ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó ń kọ́ńkà Mákà wọ́n yà àwòrán ànábì Ibrahim sára ògiri Káàbà báyìí wọ́n yà á tóun àti ọmọ rẹ̀ nígbà téèyàn jọ ń ta tẹ́tẹ́ ni so ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ń pa rẹ̀ wọ́n irọ́ náà ń pa Ibrahim òṣèlè yìí gbogbo àwọn òrìṣà tó ń wọ́n wo gbogbo ẹ̀ dànù ni so Mákà òdì nǹkan tó pure kúrò níbi gbogbo àwọn so kò jẹ́ bí àwọn yẹn ṣe jẹ́ wallahu a'lam. wọ́n ní tí èèyàn bá kojú ìṣòro kí ni ọ̀nà àbáyọ tí èèyàn fi lè kúrò nínú ìṣòro yẹn tó yẹ pé ìṣòro yẹn lè débi pé ó lè ní ìgbàgbọ́rú ẹni bẹ́ẹ̀ so tí òfin ní gbé ẹni yẹn kúrò lójú ọ̀nà náà eh, ẹni tí èyí ma ṣe náà ni kó ma kéèkì ọlọ́wọ́ bá ní gbogbo gbà ìbálẹ̀ ń kéèkì ọlọ́wọ́ bá kó gbà pé kí ní kó nígbàgbọ́ pé àdúrà òun ó gbà ní tó ń fẹ́ yẹn ọwọ́ òun lè má tẹ nǹkan yẹn pé pé ọlọ́wọ́ bá ti fi ṣe nǹkan míì fún un bí ọlọ́wọ́ bá fi ń dáàbò òun àbọ́lọ́wọ́ bá tọ́jú ẹ̀ pamọ́ fún jọ́ngbìndàlkìyàmá so bákan náà yóò máa báwọn èèyàn gidi rìn kò ń ṣe pé yóò máa báwo èèyàn burúkú tí wọ́n máa fà á lọ síbi pé ní tó ṣe yíyan ní láti tẹ̀sẹ̀ lébọ̀ o àlèmọ̀ wò lásán báyìí o kí wọ́n láá ṣe yóò mú lọ sí ọ̀dọ̀ ẹni tó ṣe pé yóò bá ti ẹ̀jẹ́ níwájú ọlọ́wọ́n ọba àwọn cases báyìí ń bẹ dáadáa kódà láàrin àwọn tí ó ń ṣe Yorùbá sanjẹ Haúsá ní nǹkan bí ọdún bíi méjì sẹ́yìn ìkànnú àwọn ẹ̀yà Haúsá ń sọ fún mi ó gba kọ́ọ̀lù láti lé ipé lágbájá ọmọ lágbájá ó ti jáde láyé ó wá ń bèèrè lọ́mọ oní ìmáàmù kí ló ń fẹ́ ṣe irú situation ẹ̀ báyìí sí ó ní ẹni tán pé òun pẹ̀ yìí sí ó nígbà tó rẹ̀ ẹ́ fúngbà gbọ́ọ̀rọ̀ ni wọ́n lo oríṣiríṣi fún ọgbẹ́ lọ sótú kankan mọ́ra wọn ara ìhòyá so nìkan bí oṣù méjì lẹ́gbàá bí oṣù méjì sẹ́yìn ọ̀sọ́ òun ni wọ́n wá gbé e lọ sí chọ́ọ̀chì nígbàtán e gbé lọ chọ́ọ̀chì haúsá lẹ́yìn tí mò sọ o so láàrin ọjọ́ mélòó kan ní ààrẹ rẹ̀ yá a ní ààrẹ yá ń sin nǹkan bí oṣù kan láàrẹ so kò pẹ́ sígbà yẹn ní sí ọ̀sẹ̀ kan sẹ́yìn láàrẹ mi tún bẹ̀rẹ̀ o ní ààrẹ tó wá bẹ̀rẹ̀ yẹn sìn òun ló jẹ́ pé ọlọ́run wálé lórí so pé ó kú sínú mi àwọn èèyàn rẹ̀ wá fẹ́ káwọn bá jò mọ́ káwọn sí ní òkú mùsùlùmí òun dẹ̀ ń sọ fún pé eléyìí ò lè wọ́ọ̀kì eléyìí ò kì í ṣe òkú kí la fẹ́ eléyìí o ní pé ìgbà mí wò tàn wá wò ní ẹwà wá nǹkan pé kò sí ẹni tí ó lọ́dọ̀ náà ṣùgbọ́n fẹ́ mú ẹ eré orí ẹ̀dẹ́ ni o ọlọ́ọba subhanahu wa ta'ala fẹ́ fi ṣàlékún ìyà fún ẹni ìyẹn ni kọ́nà bá tí ó so àṣọ àbáwọn èèyàn gírí rìn nígbàtà bá ní iṣu kan sí kejì ààrẹ mọ̀ pé kí ni kò sí ẹni tí ó kan kúrò fún ni àyàfi Allah subhanahu wa ala so kò jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní mọ̀ràn ó lẹ́lẹ̀ fún obìnrin ọkọ rẹ̀ ní kó jókòó sílé kó má ṣiṣẹ́ tó dẹ̀ tó wá rí ìyẹn gbígbà tí ọkọ yẹn ní òun lára náà kò ní lára ọkọ ẹ̀ ó ṣe dáadáa fún mi tó ẹ́ kó ń ṣe ojúṣe dàtí ojúṣe tá ń sọ nǹkan ní tọmọbìnrin yẹn máa ní owó fún náà ó ń fún ó ń ṣe ojúṣe pé ó ń fún ní jíjẹ múmu àti ibi obìnrin ṣiṣẹ́ kò túmọ̀ sí pé kí ni òun ní ó máa bọ́ rẹ̀ obìnrin ṣiṣẹ́ kò túmọ̀ sí pé òun ní ó máa raṣọ fún rẹ̀ obìnrin ṣiṣẹ́ kò túmọ̀ sí pé òun ní ó máa sanwó obìnrin ṣiṣẹ́ kò sí pé òun ó máa ni kọ́dà kóbìnrin yẹn lówó kó jẹ́ ni kóun fẹ́ assist òun kéèsì ọ̀tọ̀ yẹn ṣùgbọ́n òun ni pé nísìn obìnrin nísìn yóò ṣe fáwọn òbí rẹ̀ òun náà láwọn òbí ìgbà míì ni ó lè jẹ́ pé obìnrin míì òun nìkan níyà rẹ̀ bí láwọn òbí ẹ̀ bí àbí ni obìnrin gbogbo wọn ìgbàtẹ́ ìgbà wá fẹ́ obìnrin eléyìí tí mo ní kó jòkún kó mọ́ṣin kankan eléyìí náà fẹ́ ọmọ kejì ó ní kó jòkún kó mọ́ṣin kankan èyí náà tún fẹ́ ọmọbìnrin mò ń fún ní aṣọ tí a wọ̀ mò á fún ní kíní ìyá tó bí wọn ta ni kó máa ṣe fún ìyá tí ò lè ṣiṣẹ́ wọn so islam ò sọ pé kóbìnrin máa ṣiṣẹ́ irú tí obìnrin ó ṣe òun islam regulate tàbáwárọ̀ kan tó sọ yí kó wò fẹ́ kó lọ bí iṣẹ́ nìyí mọ́wọ́ rí iye tó fẹ́ mọ́ gbà ń sálárì máa fún ẹ òmìnira tó kún òun sì fẹ́ ṣiṣẹ́ ní nǹkan mí wà ń bẹ́ mi nǹkan mí tún wà ń bẹ́ òní ẹ̀ ààrẹ ẹ̀kan tí ó ní òun fẹ́ kí ìyàwó òun ṣiṣẹ́ ẹni yìí lówó dáadáa ìyàwó alówó òun láti ṣiṣẹ́ ni ó ní òun fẹ́ kó ṣiṣẹ́ ókè ibi tó ti fẹ́ lọ ṣẹ́rì mọ́ máa fún ẹ sálárì ó ní iye báyìí ó ní mo dọ́bọ̀ ẹ̀ ìyàwó ló ń ṣì fẹ́ ṣiṣẹ́ ni ó ní mo trípò ẹ̀ <laughs> ìyàwó ló ń ṣì fẹ́ ṣiṣẹ́ ni wọ́n nínú òun ó fẹ́ lọ ṣiṣẹ́ lábẹ́ ọkùnrin mi tí a fún ẹ ní owó tí mo lè fún ẹ ju iye yẹn lọ so nǹkan mi wà ń bẹ̀ obìnrin insist fún òun àṣìṣẹ́ ni ọkùnrin lọ sọ pé tó ẹ́ pé ń tó fẹ́ ṣe nìyẹn èmi àti onímọ̀ ọbẹ̀ pọ̀ so irú ọkùnrin yìí sì òun níjẹ̀ ní excuse ní tiẹ̀ ṣùgbọ́n mo sọ kókè bóyá àsìn oúnjẹ gan-an kò rí fi kalẹ̀ ó dàtí níyàwó gbọ́rọ̀ ṣiṣẹ́ nì ní eléyìí ìfìyàjẹni ni èyí kò ń ṣe islam yẹn so kò jẹ́ ó ṣe jẹ́ wallahu alam wọ́n ní pé ǹjẹ́ a lè nínú àwọn irun ṣubú maghrib ìṣáì ní rákà méjì alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí obìnrin ṣé a lè ka kéwú sókè náà ìpìlẹ̀ náà ni pé obìnrin náà ka kéwú sókè yìí àfi tí àwọn nǹkan tí ó bá fa kókó mọ́ ka kéwú sókè tó bá sọ̀rọ̀ adìẹ bóyá àwọn àjá níbù àwọn tí wọ́n tó ń ni tó lè gbọ́ ohun rẹ̀ wọ́n wà níbẹ̀ so irú yẹn ni ó lè ó gbọ́dọ̀ rẹ ohun rẹ̀ lẹ́ngbà yẹn ṣùgbọ́n pé sí bẹ́ẹ̀ ni so ó lè ka sókè díẹ̀díẹ̀ ni tí ó ṣe tó máa attract àwọn èèyàn tó wà ní jìnnà so ló fọ́ tó jẹ́ pé Abdullahi bin Umar radiyallahu anhu wọ́n bèèrè lọ wípé ṣé obìnrin ṣé lè ṣe azan àti kó pè irun tó wá fẹ́ kírun láì ní pariwo sókè so èsì tó fọ̀ ni pé àánà àǹdíkìrìlá ṣé máa ní kí ẹ máa rántí ọlọ́wọ́n wa ni so ṣùgbọ́n tó bá ní pé yóò gbóhùn sókè tí ó attract àwọn èèyàn ibi tí òun àti jẹ́ haram ni ọláwà nam a ní ìkéde kan so lẹ́yìn àkà question kan pèrè question sì pọ̀ ńlẹ̀ tí àwọn èèyàn kan wá fi ṣe ṣùgbọ́n inṣàlá wọ́n máa dáhùn ẹ̀ níjọ́ mi so lẹ́yìn ìkéde yìí á ka kwẹ́sàn kan tó kù wọ́n ní ètò yìí kó lè máa lọ síwájú bí ó ṣe ń lọ tí à ń gbé àwọn olùmọ̀ a rí pé gbohùngbohùn tí a fi ń sọ̀rọ̀ kò ń ṣàwálá ní àfọwọ́gbani so tá a bá fẹ́ ran ètò yìí lọ́wọ́ tó bá jẹ́ wípé cash òun la fẹ́ fún ìjókòó so àwọn elétò wọ́n wà níbi tí a máa fún bákan náà tó bá ṣe wípé a fẹ́ gba transfer and gba transfer sí àkáǹtì tí mo fẹ́ kà yìí so máa máa kà díẹ̀ díẹ̀ so uba ní babalọ́lá abdullah ajani two one four six six zero three three seven four mo rò bóyá ti kọ́lẹ̀ bóyá ti tún pèlẹ̀ kan sí babalọ́lá abdullah ajani uba two one four six six zero three three seven four. now last question wọ́n ní asalaamu alaykum sir my question is the prophet sallallahu alaihi wasallam said la'anallah man la'ana walidayi." what of a mother that do prevent the offspring from doing ibadah and the one that do causes the child every day without any reason? nam hadith amen sallallahu alaihi wasallam pé ibidọ̀dọ̀ ọlọ́run kó máa bá ẹni tó bá ń ṣe pè fún àwọn òbí so hadith tí ó ní àlàáfíà ni sọ mú ń ṣe pè fún àwọn òbí ó lè rí àwọn nǹkan tí yóò jẹ́ nǹkan nira ń gbà mí lọ́dọ̀ àwọn òbí rẹ̀ tó ṣe pé àwọn òbí ò ní báyìí ni kó ṣe òun lè fẹ́ ṣe báyìí ó nídìí sùúrù ó ní láti ṣe sùúrù pẹ̀lú wọn náà ni ṣùgbọ́n tó máa prevent ẹ̀ láti ṣe tó jí ojúṣe tọ́lọ́wọ́n bá ṣe lọ́rùn yẹn fún kò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu ń bẹ̀ wọn at the same time yóò tún ṣe kíni yóò tún ṣàpọ̀nlé wọn ọlọ́wọ́n bá ní wa in jahadaka ala an tushrika bí má laysa laka bihi ilmun fala tuti'huma wa sahibhuma fid dunya ma'rufa táwọn òbí ẹ bá tiẹ̀ lọ síbi pé kò wọ́rọ̀ ogún pẹ̀lú ọlọ́wọ́ mọ́tẹ̀lé wọn o ṣùgbọ́n ọlọ́wọ́ bò ní wà sọ díjà ọlọ́wọ́ bá ní wà sahibu ma fi dunya ma'rufa ṣíṣe dáadáa fi wọn so pẹ́ ni yí òbí ẹ ló jẹ́ ó jẹ́ ní dáadáa lọ gbére kódà kó jẹ́ kéfèèrè ṣùgbọ́n ó ní kó má ṣe tọ́lọ́wọ́ bá pẹ́ láṣẹ pé kó ṣe àbó ní kó wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá èyàn ní situation bẹ́ẹ̀ ṣùgbọ́n ìyóò ṣì wá ọ̀nà láti lè in such a way téyì òfin tó ní kọlu àṣẹ ọlọ́mọba subhanahu wa ta'ala tó wá ṣe pé àwọn nǹkan tí òbí èèyàn ní kéèyàn má ṣe àwọn nǹkan tó jẹ́ bí náfìlà ni èrò yíò èèyàn lè gbé ní jù sílẹ̀ tí ó yẹ pé kò ń ṣe pé torí kó fẹ́ tako náfìlà yẹn irú nísìn abẹ́ṣe náfìlà òbí wá bẹ̀ wá ń ṣẹ́ so irú yìí ń kọ́ láà sọ wípé kí ni òbí ò fẹ́ ká ṣe tọ́lọ́hùn òbí tó bẹ̀rẹ̀ iṣẹ́ pé kó lọ bá ń ṣe kó wá ní ọ̀fẹ́ ah, yẹn náfílà kó jíṣẹ́ òbí ẹ̀ náfílà ló ń gan fún rẹ̀ in fact ọ̀ràn yẹn ni tó ju náfílà kò fẹ́ yẹn lọ so irú yìí ń kọ́là ń sọ ṣùgbọ́n àwọn kan tó jẹ́ ọ̀ràn yẹn bí irun wákàtí márààrún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí a máa ń takò àṣẹ òbí lórí rẹ̀ bí so wallahu سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله نعم